يقول المؤلف رحمه الله تعالى في الحديث الرابع والتسعين وسبعمائة وفي الأحاديث التي بعده وعنه أن النبي صلى الله عليه وسلم أمره أن يجهز جيشا فنفدت الإبل أمره أن يأخذ على قلائس الصدقة قال فكنت آخذ البعير بالبعيرين إلى إبل الصدقة رواه الحاكم والبيهقي ورجاله ثقات وعن ابن عمر رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن المزابنة أن يبيع ثمر حاجته إن كان نخلا بتمر كيلا وإن كان كرما أن يبيعه بزبيب كيلا وإن كان زرعا أن يبيعه بكيل طعام نهى عن ذلك كله متفق عليه وعن سعيد بن وعن سعد بن أبي وقاص رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يسأل عن اشتراء الرطب بالتمر فقال أينقص الرطب إلى يبس قالوا نعم فنهى عن ذلك رواه الخمسة وصححه ابن المديني والترمذي وابن حبان والحاكم وعن ابن عمر النبي صلى الله عليه وسلم نهى عن بيت الكارئ بالكارئ يعني الدين بالدين رواه إسحاق والبزار بإسناد ضعيف ما أدري أنا لي أنت نسيت الربا هذه على قطر هنا ولا عبد الله إن عمرو بن العاص رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم أمره أن يجهز جيشا وني النبي محمد صلى الله عليه وسلم أقوم لازم قوم قفة إن كيف فعل قوم قوم إن كيف فعل قوم يعني كيف أنت من سجهاد ومن سبع له من nínú jihad dénì tó ti fi jẹ́ pàǹtí bá lẹ́sìn owó ribiribi lónìí so ìgbà míì wọ́n sì máa ń lo ràkúnmí ṣùgbọ́n ràkúnmí létí pé wọ́n lò lójú òkun wọ́n máa lo òun láti fi rìn débi tí wọ́n ti jáde tí ìbá ti fẹ́ni tó wà tiẹ̀ tẹ̀jọ́ tójú ìjà kọra yín bá jẹ́ pé ràkúnmí lòun náà ẹni gígùn ràkúnmí ṣe lè nítumọ̀ nítorí pé ràkúnmí ò tu ràkúnmí àti bí kálukú bá ti ṣe tírèènì tiẹ̀ ṣùgbọ́n èyí tó wọ́pọ̀ jù onípẹ̀sẹ̀ ni wọ́n máa ń lò nítorí pé ẹṣin ó dùn ún rọ́ọ̀lù ọ̀tá ẹṣin ó dùn ún dẹ́rù bọ̀tá ẹṣin fi gbèrú kó gbogbo ojú sọ́mọ́ ọjọ́ gbèdéró tó bá rọlù ọ̀gá nínú ru situation báyìí yóò rọ̀ wá lọ́rùn púpọ̀ láti tètè borí wọn. so wọ́n ń lora fún mi láti fi rìn débi jíjọ ti wáyé wọ́n sì máa ń lo ẹ̀sìn láti fi rìn débẹ̀ àti láti fi kọlu ọ̀tá. النبي صلى الله عليه وسلم رفع عبد الله بن عمرو بن العاص ọ̀pọ̀ aláṣẹ wípé kó pèsè nǹkan èlò fáwọn ọmọ ogun ràkúnmí tí wọ́n pín ndị tí fi ń gbéra wọ́n fi ń para tí wọ́n fi lè láǹfààní àti bẹ́ẹ̀ jíjọ ti wáyé ọwọ́ àtà. فأمره أن يأخذ على قلائد máa mú nínú àwọn tí kó wá bíi zakat máa mú nínú àwọn الزكاة خلائص هذا جمع خلوص جمع خلوص فقوم يدو تدعك ذلك ورقوا على لما يتبعي طب كيف يدعو أن المسك صلى فأعجبني وصام قرابني نحى القلوص عن المصلي صائمي ودو تلك يعني ó ń ṣe sọlẹ sọlá tirẹ àwọn ajẹntọ yẹ ọ lẹ́nu ó tún ṣe sùyàm sùyàmù rẹ náà ó tún jọ lójú wọn ń sọ fún ràkúnmí rẹ pé wọn ràkúnmí mi nàḥìl kọlùsọ ìrẹ ràkúnmí mi jìnnà jìnnà jìnnà jìnnà mùsọlì sọ ẹmí bí a jìnnà sólù ṣe sọlá ká jìnnà sólù ṣe sùyàmù kí ló dé. torí pé ó hàn sí mi pé kárí mi wà lọ́sẹ̀. صلى فأعجبني وصام فرابني نحى القلوص عن المصلي صائم يعني pe ó dàbí ìgbà tó ní kárí mi wọ́ra fún mi kí a ti tó kú lára ọ̀lẹ́ ẹ̀ tó jẹ́ jẹ́mọ̀rún ọ̀lọ́sọ̀. torí rẹ̀ wọ́n ní kó wọ́n máa mú nínú àwọn ràkúnmí kan kó wá ní zakat táwọn lò fún jihad فكنت آخذ البعير بالبعيرين wọ́n á jẹ́ni tó ṣe é pé mò ń mú ràkúnmí kọ̀ọ̀kan nínú àwọn ràkúnmí zakat láti fi dá méjì méjì padà tó múra fún mi kọ̀ àmúpé ni kìí ṣe àmúyá ezeke mo mú ní mímú ẹni tó yá mo mú ní mímú ẹni tí ó lò tí ò ní dá padà sí ṣùgbọ́n gbà tí wọ́n padà tí wọ́n kó tá a padà tí wọ́n fà ní mi láti dá àwọn ràkúnmí yẹn padà ràkúnmí méjì méjì làbí ń bẹ ọ̀kan padà kìí ṣe nínú ràkúnmí zakat ni mo ti mú mo ń yá ràkúnmí lọ́dọ̀ àwọn lórí gbígbà tí ràkúnmí zakat bá dé màá máa fi dá ràkúnmí tá a yá padà nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ara ń tó ní ká máa lo zakat fún náà ni wọ́n fi sabilillah á lò fún jihad ìgbàdàn máa wá kó ràkúnmí zakat wa á máa fi san ràkúnmí tá a ti yá yìí ràkúnmí kan tí mo yá hàn méjì làwọn afi ń kan tí mo bá ti gba ràkúnmí kan màá sọ fún pé méjì láàbì kan ṣùgbọ́n gbàtà bá tó rí ràkúnmí zakati gbà alḥakim albayhaqi àwọn méjèèjì ni wọn gbé jáde wàrìjà lóko kẹfà àwọn tó ti gbà wá olódodo tó ṣe fọkàn tán wọn adéfìyí ń tọ́ka sí pé kò sí lábẹ́ rìbá kí bá ti ṣe wí dájú wípé kéèyàn ta ẹranko kan kó fi gba méjì kò sí lábẹ́ ìrìbá àtìrí àdéhùn tó wá ṣáájú wípé wọ́n kọ̀ fún wa láti ta ẹranko kan fún méjì ṣùgbọ́n a ní ó wá nínú hadith eléyìí là ń tọ́ka sí gbà yẹn pé wọ́n ń yára fún mi kan wọ́n ń fi méjì san pàtó. nígbà tí a kan náà ọlùmọ́ni yíyá lọ́tọ̀ títà kíkà tara fún mi kàtúkà méjì tó ṣùgbọ́n kò sí nǹkan tó ní títà náà tọ̀ kò sí nǹkan tó ní títà náà torí ẹ̀ ló ti jẹ́ pé ó wà nínú yíyá ó sì nítorí pé ẹni tó yá yàn ní nǹkan ọgbà nǹkan méjì kò rí ọyá mi ní ràkúnmí kan mo fi méjì ẹni tó tajà náà ń kọ ó fún mi ní nǹkan tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ èmi náà fèsì ń bẹ lọ́wọ́ mi kọ́ mo fi dì fún tẹ́lẹ̀ yìí tó bá tọ́ nínú yíyá kò sí tó ní kọ́ mọ́tọ́ náà nínú títà torí ẹ̀ a lè yá ẹranko láyàgbé káfẹ́ ẹranko fi san padà eléyìí náà túmọ̀ sí pé a lè ra ẹranko kan káfí méjì san a lè ta ẹranko kan káfí gba méjì àbí jù bẹ́ẹ̀ lọ eléyìí ọ̀wọ́ rìbá eléyìí ọ̀wọ́ abẹ́ rìbá eléyìí ìjẹ̀bù sójà mi eléyìí oṣù túmọ̀ sí pé ìṣèlú tọ́ táwọn ẹranko yẹn bá dórí kìkànnà yàtọ̀ sí sábà dórí sí ọ̀tọ̀ ìtumọ̀ tẹ̀lé ọba dórí sí kánà ọba dórí sí ọ̀tọ̀ nítorí pé nù àdéhìí kàdà sábẹ́ yẹn sọ pé ràkúnmí tí èmi ń gbà ó kéré lọ́jọ́ orí tè tí mò ń padà ọ̀ya ràkúnmí tó kéré lọ́jọ́ orí ó wá fi tọ́ dàgbà jùlọ eléyìí náà ọwọ́ abẹ́ kò bá jẹ́ pé wọ́n tóbi jura wọn lọ kò bá sì jẹ́ pé wọ́n pọ̀ jura wọn lọ ẹ̀wà bẹ́ẹ̀ ni lẹ́yìn lọ. ṣùgbọ́n ẹran ẹran tá a ti dú tó ti dẹ ẹran tó ṣe é jẹ tá a lè fi ẹran pààrọ̀ ẹran bẹ́ẹ̀ a lè fi ẹran fi pààrọ̀ ẹran pẹ̀lú májàmú kọjá mẹtìlá bíi mẹtìl yẹdẹn fún àjọ dọ́gba ó sì jẹ́ pé fún mi wà náà gbà bàjẹ́ran tó fẹ́ fi pààrọ̀ ara wọn ọjàran màálù àbọ̀jàran ràkúnmí àbọ̀jàran ẹyẹ gbogbo ẹran ni wọ́n ń pè wọ́n. iṣu pé fẹ̀yìntàn tẹ́lẹ̀ fẹ̀ tàdéhìl ẹ̀jìnà fẹ̀bí ìhù kẹ́yìn fẹ̀ ìdákànnà yẹ̀dẹ́ndìyẹ́d tí àwọn ẹ̀yà nǹkan yìí bá ti lè yàtọ̀ síra wọn ẹ̀ta bọ́ bá ti wù yín kò lè wáyé láàrin ẹran màálù àti ẹran ràkúnmí kò lè wáyé láàrin ẹran màálù àti ẹran àbùdá kò lè wáyé láàrin ẹran sẹ́ran nítorí pé gbogbo ẹ̀ kí ni wọ́n ń pè ẹran yìí ẹ̀yà àfi tó bá ṣe é pé wọ́n é pè kan nínú rẹ̀ lẹ́ran pé ẹ bá ti pè kánú rẹ̀ lẹ́ràn ọ̀rọ̀ yàtọ̀ àmẹ́ràn gbogbo ẹ̀ kò sí gbọ́kàn jù láti ti mọ̀ pé dábàá fẹ́ rẹran kí ni wọ́n máa fi wọ ẹran wọ́n ni wọ́n máa fi wọn ẹran òṣùwọ̀n àfi ti nàìjíríà wà yìí o ní gbogbo ibikíbi láyé tá a mọ̀ tó bá fẹ́ rẹran òṣùwọ̀n ni wọ́n fi wọ́n fún un kò sínú pé ikpe bóyá ẹ bá ń gé oníye báyìí ẹ bá ń ṣe ìdá béèrè pé èèlò ni kìlógíràm ẹran yìí àwọn náà ti sọ iye ẹran fún ọ ọwọ́ àlè sọ yìí pẹ̀tọ̀ ẹ bá mú kọ́tà ẹ bá mú half ẹ bá mú kan méjì mẹ́ta kọ́dà ní gbogbo bí dáńtí ń tẹ̀ràn ẹ lè má rí skéèlì kankan ẹ lè má rí skéèlì kankan lọ́jà kí ni wọ́n fẹ́ láyé ijó náà kò sí rí bẹ́ẹ̀ nàìjíríà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ló ní skéèlì lọ́jà tó máa ń lò tó yẹ kó jẹ́ pé ẹ̀yin náà padà sí délé òun ló ti dáa jù skéèlì fi wọn ẹran kò ẹ̀yin wò pé ẹsẹ̀ ẹsẹ̀ ẹran òun ní máa okó ntì ẹran rà ẹ̀sì gbọ́ àwọn mú. tọ ẹ̀yin sì lè sọ pé ẹ kìlógíráàmù kan ẹran lọ́dọ̀ dín one five ni ẹlòmíì lọ́jà kó òun pé tó ń gba nine hundred kò sí wàhálà nu gbogbo eléyìí kò sí wàhálà nu gbogbo eléyìí.

ilé ìjẹba ẹjọ́ rí igun òun àrà lọ́tọ̀ nìkejì kí wọ́n wọ̀. tó nǹkan tí wọ́n ń wọ̀n bíi sàkì bíi ìfun ẹran bíi orí ẹran abẹ́rẹ́ nǹkan mẹ́ọ̀ so bíi àwọn ẹ̀dọ̀ bíi ọkàn eléyìí wọ́n kó jọ ni wọ́n lè wá sọ pé gbogbo sàkì kọ̀ọ̀kan tó ń pè pé sáìsì kọ̀ọ̀kan ni sáìsì kan náà gbogbo ẹ̀ iye tá a pa ń lu ìlú ni iye ẹran tán pàǹdù yìí lónìí tó bá jágùtà ọba gbogbo ẹ lọ́jà so ìwọ lè kọ fẹ́ ra kàkí bíi mẹ́wàá ìwọ ayé kó àwọn ẹ̀sán specialize nípa jíjẹ sàkí ó sọ fún ọpẹ́ yọ kọ̀ọ̀kan yé báyìí eléyìí wọ̀nyí wọ̀n bẹ́ẹ̀ náà ní fún ẹran wọ̀nyí wọ̀n orí ẹran wọ́n lè pé gbogbo orí ẹran kọ̀ọ̀kan two hundred ní lè kọ́ fẹ́ lórí ẹran bíi mẹ́wàá ọmọ kú lọ́ọ́lé ẹ máa jẹ mẹ́rin gan wọ́n máa ń wọ̀ tó wà á kẹta. tó àdìsí tó tẹ̀lé lé ọwọ́ látọ̀dọ̀ ibn Umar radiyallahu anhuma qala naha rasulullah sallallahu alaihi wasallam àti mùsàlùmá wọ́lá nàbí sallallahu alaihi wasallam ẹ gbọ́dọ̀ tajà ní títa mùsàbánà kí ni jẹ́ mùsàbánà àdìsí sàlàyé àyẹ̀bíyà tamara ha'iqihi òun náà ní kéèyàn ta èso tí ń bẹ nínú oko rẹ̀ èso tí ń bẹ nínú oko rẹ̀ pẹ̀lú ní sẹ́ẹ̀ bá gbọ́ lárúbá náà mọ́ lọ tutù kutù ó ní kéèyàn ta èso tí ń bẹ lára gànà rẹ̀ gànà báwo àwọn máa lo ha'iq fún ògiri but generally wọ́n máa ń lò أن يبيع ثمر حائطه هذا هذا تمارك وتا إيسو جيري رأنا الله أبا ميوكيل ولا ما تباني ما من لا يبان هذا لوجو وتا لا يبان الله ما بأن كتن تتكتن بكالدوني أن يبيع ثمر حائطه wọ́n ta èso tó ń bẹ nínú oko rẹ̀ nǹkan nana xlẹ̀ tó bá ti fi dẹ́bí nù bá bitamiri kó wá ta èso yún pẹ̀lú dẹ́bí nù tó ń ti gbẹ kẹyìlá ní wíwọ̀n sẹ́wọ̀n kí èso tí yóò wà lórí kìíní ìsìn ohun tí ì di dẹ́bí nù. wọn máa ń pè ní rúpọp rúpọp ẹfọọrọ wọn wá ta ẹfọọrọ yẹn pẹ̀lú dẹbínú torí dẹbínú dáhùn pé dámúrù dámúrù dámúrù lẹ́yìn processing wọn processing ọgbẹ ìgbàtọ gbẹ lókọ rẹ kó rúpọp ní jẹ dámúrù. gẹ́gẹ́ bí àkàrà náà ni. gbàtẹ dín tí ń bẹ ní bẹtẹbẹtẹ rẹ wọn ń pè lákàrà ẹ̀yin wá dín wá sa wá wá wá wá wá gbẹ kí pè ẹgbẹ processing tọ anabi sọlọ lọ àti lọ kọkàn eléyìí ni wọn ń pè ní mùsàbàdà ọ gbọ́dọ̀ fi èso tuntun kó o fi ta èso tó ti gbẹ torí pé nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé èso tuntun náà tá a bá fi ilẹ̀ pé kò ná ọgbẹ lọ́jọ́ iwájú ó ṣeé ṣe kọ́mọ̀sí dídì tá a fi nítorí pé bóòlù ẹ ti fẹ́ wọ́n ni tẹ́bá sọ pé lè one thousand mot iná ẹ̀ ti one thousand mot tẹ́ mọ́tò eléyìí tẹ́ pé one thousand nígbà tó wà tútù yìí nígbà tó bá gbẹ kò ní dín yóò ti fúnro gbogbo omi tó wà lára tó fi ń la. tó bá jẹ́ pé one thousand to one thousand lè bá pé múdù rẹ̀ lónìí by the time tó bá gbẹ yẹn ẹ sì rí pé gbígbẹ lè wà ní one thousand but etí ò sí ìgbẹ́ tó padà gbẹ òun lè jẹ́ pé kò ju nine hundred lọ́mọ. nítorí pé ntójú ètò ti gbẹ́ rí kó tó gbẹ kó tó wá sí one thousand tójú eléyìí náà bá rí kò ní jẹ́ one thousand. tẹ̀lé wọn pè ní mùsàbàdà káfí èso tútù ká fi ta eléyìí tó ti gbẹ ká fi ra eléyìí tó ti gbẹ ìdí dáàbò fi kọ́ fún wa ti yé wa ní kò sí bá ṣe fi wọ́n tara wọn tí wọ́n dọ̀gba wọ́n lè dọ́gba lójú wa lónìí ọ̀tà àdéhùn ọ̀fìdè tẹ́lẹ̀ náà bá padà gbẹ́ kò ní dọ́gba mọ́ a sì ti mọ̀ pé aṣọ́kò fi ziyada ìbábi rìbá kàtà àkókè ha ṣèṣe kọ́ mọ̀ pé ṣèṣe kó pé bí ìgbà tá a mọ̀ pé kò ní jọra wọn náà torí ẹ̀ṣẹ̀rí àtìlẹ̀kùn sẹ́tẹ́n lè tẹ̀rí ya ó tilẹ̀kùn tá a lè bá haram ní tá a lè bá débi nítorí kò sí bó ṣe ti tara wọn bá wọn tọkàn òní jù kan lọ nígbà tí lẹ́yìn náà bá gbẹ bí lẹ́yìn ti gbẹ tó ń torí ẹ kọkàn sì jù kan lọ àti màtíkì ni àríbà wọn ni àdámúrò bí dámúrò mẹsìlámbè mẹsìl yẹdẹn tó eléyìí rútọọbù ní lónìí yọ gbàdá di támúrò támúrò náà ni torí ẹ̀ náà sọ pé ọ̀gbọ́dọ̀ ta nítorí pé yóò padà já sí rìbá nìyí. وإن كان كرما tó bá sì jẹ́ pé ntó ní nínú oko rẹ òun náà ní inab inab ni wọ́n ń pè ní karm torí ẹ̀ ìlú kan bẹ ní Palestine tó ń pè ní tolkarm tolkarm ìyẹn ni pé lu karm ìlú inab. tó bá jẹ́ pé iná bùbá ni àyẹ̀bí ahu bí zẹ̀bí bẹ̀ǹkẹ́yìlá anábì lọ́ọ̀ gbọ́dọ̀ fi ọ̀ gbọ́dọ̀ ta pẹ̀lú zẹ̀bí nítorí pé ńgbà tí iná yóò di zẹ̀bí sẹ́fẹ̀ mọ̀ pé tó ń di ní ìgbà tí máa ń di náà ní ti tẹ́ ẹ̀ bá máa tíráàbù ẹ̀rì létí ọ̀nà jọ́dà bí èso èso èso èso èso èso jọ́dà bí dúdúdúdúdúdúdúdú grip ẹ̀rì tá ń ta nínú ke ọkàn jẹ́ pé ńgbà tí ò sí nítòsí ti wá ike tí gbogbo òtún ọjẹ́ láàrin ìṣẹ́jú márùn-ún yẹn wọ́n lè pé one thousand lọ́rọ̀ yé wa ilé ẹ̀ náà ń pè ní ọ̀ gbọ́dọ̀ ta ní láti ètò ti gbẹrẹ bó ṣe wà prọsẹsì ọba ọmọ tasùn ọmọ tasùn ọmọ tasùn yóò wá gbẹ tómitómi rẹ yóò wá rí kéékèèké kéékèèké kéékèèké kéékèèké bí ẹ̀gúsí tí wọ́n fi atẹ́gùn sí tòníjù kéékèèké bí ẹ̀gúsí tí wọ́n fi atẹ́gùn sí lọ so tẹsí rẹ ọwọ ayàtọ̀ sí tẹsí rìnà so eléyẹn wọn máa jẹ bíi mùkàtàrà àwọn nǹkan tó yẹ kéèyàn máa jẹ jọ márùn lẹ́nu bíi dúdú àtọfà bẹ́ẹ̀ là ń lárúbá náà máa dàtẹ bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ máa dàtẹ ní wọn máa dàtẹ. eléyìí wọn ń pè ní kíni zẹbi oní abá onídàálẹ́mù mùtàálù ní sọ ibi tó ń bá máa jẹ pẹ̀lú tó ẹnu rẹ láì mú mi sí onídìpọ̀ máa gbàgbé púpọ̀. eléyìí ń bẹ nínú àwọn nǹkan tó fún bùkátà wájú nínú àwọn ìsọkúsọ fún àwọn ìtura ọ̀pọ̀ yìí wà ìsọkúsọ gbogbo òtí ẹ̀ níbi tó ti adúgbò tó sọ pé kò ní dé ọmọ àgbàdo tó ń bá ń jẹ tó mú mi tó ń jẹ tó ń jẹ tó ń jẹ tó ń bùkátà wájú ní àdúgbò tó ọ gbọ́dọ̀ ta ẹ̀yìn náà kó o fi gbàgbọ́ dé wọ́n ń gánà àná. tó bá sì jẹ́ pé oúnjẹ tá a gbìn ká gbé bí àgbàdo ọ gbọ́dọ̀ dá gbèkẹyì lè fà á ní ọ gbọ́dọ̀ dá pẹ̀lú àgbàdo tí wọ́n wọ̀n nítorí pé àgbàdo tó sì wà lára òkú rẹ̀ tí ò tí ì ìgbà tó bá lọ gbẹ sí ọdájú kó lè kéré sí èyí táwa fi gbà pààrọ̀ ní torí ìta fi gba pààrọ̀ wọ́n ti pẹ́ ojú rẹ̀ ti rí tó kó tó kù tó kú tójú eléyìí náà bá rí tójú eléyìí náà rí ó lè kéré sí ní tá a fi rà torí ti eléyìí ẹ gbọ́dọ̀ tábẹ ẹ gbọ́dọ̀ ẹ ti sùúrù kéléyìí náà gbẹ nígbà tó bá gbẹ lẹbi gba pààrọ̀ kótó gbẹ ńkọ kọtọ nítorí pé à ń wò pọpọ ojú kan lọ. èrò kó sì ṣeé ṣe kọkàn jù kan lọ nínú báàbò rìbá bí ìgbà tó dájú kọkàn jù kan lọ torí rà á tilẹ̀kùn ẹ gbọ́dọ̀ ta náà ọkọ gbogbo orú àwọn kan wọ̀nyí o ẹ gbọ́dọ̀ ta ẹ̀fọ́ ọ̀rọ̀ pẹ̀lú èso ti ẹ̀fọ́ tọ ṣùgbọ́n nínú gbogbo ẹ̀ wọ́n ń tọ́ka sí pé ní wíwọ̀n wíwọ̀n wíwọ̀n ìyẹn ni kí tó bá yẹ kó àwọn ọ̀tọ̀ àmọ́ tá a bá fẹ́ tàjú záàkàn láìwọ̀n kò sí ní tó burú mi kò sí ní tó burú mi ìyẹn ni pé ní ìsìnkẹ́ lẹ́fẹ́ ta gbogbo rútọ̀pù tó wà lóko yìí láì jẹ́ pé ẹ̀wọ̀n. kò sí tó gbogbo ọ̀rìnà láì jẹ́ pé ẹ̀wọ̀n kò tó burú gbogbo oúnjẹ yìí láì jẹ́ pé tó burú àmọ́ pẹ̀lú kọ́ pé irú rẹ̀ lẹ́fẹ̀ẹ́ fi ta kó fowó tà kí lọ́ọ́ ó ti hàn pé yẹn ó ti pọ́n ó nítorí pé tí ọba sí ìdájú kó tó jẹ àgbọ̀dọ̀ ta lọ́yà tó ti pàdé ìfìkan tó jọmọ́ bá pé ẹ gbọ́dọ̀ ta oúnjẹ kọ́bùlà àníyàn gbódú sọ̀rọ̀ àrùn ó dìgbà tó bá hàn pé o ti pọ́n tí ọba ti pọ́n kọ́ ẹ gbọ́dọ̀ ta àyàfi tó ẹ bá ta pé àtẹ̀jẹ̀sí ìgbé ági ági dálẹ̀ nísìnyìí ẹ wọ gbogbo ẹ̀dá lẹ nìsín nítorí kọ́ mọ́ bá ti pólíìdì wa lọ sí ibi jíjẹ́wọ́ àwọn èèyàn lọ́nà àìsàn torí tí ọba ti pọ̀n tí ọba ti gbò ó ṣeéṣe káàdán wò dé bá lẹ́yìn tí wọ́n tàtà pẹ̀lú jọ́ kan lọ́lọ́mọba dé àwọn ẹ̀yà burúkú kan sí gbogbo kó wọ́n bàjẹ́ tí wọ́n tà ó padà bọ̀ àhàlà sọ pé bẹ́ẹ̀ ayé haqqin ya'kulu ba'dukum mala akhihi bighayri haqq. ẹ̀tọ́ wo ló fún ọ lẹ́tọ̀ọ́ àti jẹwọ ọmọ ìyá rẹ lọ́nà àìtọ́ mọ́tò bá ti rà pẹ̀lú ẹ̀ pẹ̀lú májẹ̀mú kọ́ wọ̀dà bọ́ọ̀n tẹ sanwó náà lẹ́sùn máa wọ̀dà alẹ̀ lẹ́kàn náà fẹ́ ẹran ló ń jẹjẹ òjò koríko wọ́ gbogbo ń tọ́ adékun aláàgbọ́dọ̀ tajà ní títa mùsàbẹ́dẹ́ àlùmùsàbẹ́dẹ́ tó òun náà ní káta oúnjẹ tó tó wà ní tútù pẹ̀lú ètò ti gbẹ káta oúnjẹ tó wà ní tútù pẹ̀lú ètò ti gbẹ. hadithi tí wọ́n ń bọ̀ ayé wọn á sàlàyé ìtàn àbúlé ìgbọ́dọ̀ ta. حديث سعد بن ابي وقاص رضي الله عنه قال سمعت اول ان تنسوا يعني سوى مطمئن لازم tó Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu ó ní sami'tu Rasulullah sallallahu alaihi wa sallam wọ́n gbọ́ sí anabi wa Muhammad kí àti ọ̀rọ̀ náà lọ fún wọn bá yus'alu 'an shira'i ar-rutab bit-tamr mùsàbánà tó síwájú ẹ̀ náà wọ́n gbọ́ sọ́ǹdì anabi sallallahu alaihi wa nípa tá lè ta ẹ̀fọ́ ọ̀rọ̀ dẹ̀bínú pẹ̀lú dẹ̀bínú tó ti gbó tó ti gbẹ́bí fàkọ́l anábìíní àyànkoso rọ́pàbò ìlà yẹ́bí ṣé ẹ̀fọ́ ọ̀rọ̀ yẹn tó bá padà gbẹ ṣé yóò tẹ̀sí iye tó wà níjọ́sẹ̀ dáàbí òní tẹ̀sí ló sùn wà. ọ̀lọ́ náà wọ́n ní yóò tẹ̀sí torí kó mi ara rẹ̀ kọ́ yóò fi fún ro bàánà hàn àǹdà anábìíní rárá. tòlẹ́ ìyá náà kàní tó wà ń bẹ̀rẹ̀ ẹni tó máa fi léèrè léèrè nípa kankan nínú ẹ̀sìn kọ́mọ̀sì máa kánjú dáhùn nígbà tí ń tọ́fẹ́ dáhùn nípa rẹ̀ ọ̀bá ti yé dáadáa níta ìwé yẹn kò yé mi ẹ ṣàlàyé rẹ̀ síwájú ó sì tọ́kẹ́ni tá a fi léèrè náà béèrè nítorí kí n tá a ti béèrè ń pariwo lè bá yé ẹnì kankan wà ń kọ́ ẹjọ́ kí ni dájọ́ forest ẹjọ́ kí ni dájọ́ kíní kankan kíní kankan rọ́lá sàtẹ̀ ń kó kàdé ètò wà wá sọ fún mi pé kí ni kí ni nǹkan tẹ̀ sùn ẹ̀ ṣàlàyé kan so that wo ni lọ sọpọ tọ nígbà tí ọtọ lábẹ́ òfin ọlọ o sì ní sọ pé kọtọ nígbà tó ti pé kò sí ń tọ́ta kú nínú òfin ọlọ yẹsẹ pé tọ́wọ́n máa ṣètì ọ̀làjú tó ti gbà ẹ máa ti ọ̀làjú láì gbà onígbàgbà ti mú gbólò english kan wá torí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ni bàtà ti mú gbólò english kan wá wọ́n wá nífẹ̀ẹ́ sọ pé kò yé mi wọ́n máa sọ ah èmi ọmọ yunifásitì ah èmi tí wọ́n làjú èmi kí ni irọ́ lásìkò. wọn kà pé wádìí yẹn wọn ọkẹ ọkẹ ìjọba sọtún balẹ̀ láti kò sí bá nǹkan ó béèrè kí gbà lérò àwọn èso yóò bá ẹnìkan béèrè ẹranko kan jẹ àtàkù ẹranko yẹn àwọn ọmọ kí máa pè yorùbá ni nítorí bí àwọn tó àwọn ọmọ ọmọ sòlá wọn wà wò kọ rẹ̀ ńlárúbáwá láwọn àwọn adájọ́ rẹ̀ láti òfin ṣẹ̀ríà nígbà ìyàlẹ́nu ẹ̀mí ọmọ wọn kọ pa fún ọmọ yòó rẹ̀ léyìí túmọ̀ kẹ́ béèrè kíkẹ́ parọ́ alẹ́ ma irú rẹ̀ pọ̀ níbèrè pé bá jọ dìskọ́sì kìíní lálẹ́ àná wàrà tẹminọ́lọ́jì kan ní dọ́yẹ́ pé kò yé wọ kò sí ní mo fẹ́ kò ní nǹkan pẹ̀lú gbèsè ayé wa sọ kí ńgbà tí wọ́n bá sọ ń tọ́ ọmọ nípa rẹ̀ kò ní wá já sí pé ìwọ ni wọ́n máa gbọ́rọ̀ rẹ òtún sọ pọ́tọ́ tó bá padà tó dọ́dọ̀ tiẹ̀ ẹ̀yin ò béèrè ńgbà yẹn ni tẹ́ẹ̀fì sọ pọ́tọ́ tẹ́ẹ̀fì sọ pé kọ̀tọ̀ kò sí nǹkan tìjú kankan nu gbogbo eléyìí báyìí something you don't know you don't know ẹ̀hìn sẹ́ni tó máa ń fẹ́ pé wọ́n ló stamp wọ́n tọkọ̀tọ̀ wọ́n gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ fún wọn ṣàlàyé ẹ̀ fún ọ yóò yọ yéké ẹ̀mí ẹnìkan máa ń béèrè pé tọ́tọ́ ká mu zobo kí ni jẹ́ zobo wọ́n ti ṣàlàyé ẹ kìnnìkan ní ìsápá tí wọ́n bá rẹ ìsápá ẹ tó bá tòrò ẹ ìsápá yẹn wọ́n á fi ṣúgà sí wọ́n á fi kìnnìkan ah, wọ́n lọ mọ̀ kò sí tó burú lọ sí kì í pààyàn wọ́n ní kì í pààyàn àwọn kọ́lá wọ́n ti mùṣkílà dá. àmọ́ bó ṣe sọ zobo zobo is new name àwọn baba ńlá kan ọmọ ti ń jẹ́ zobo ìsápá wọn mọ̀ ẹ̀ so báyẹn lèyàn máa béèrè nítorí kí èèyàn ṣẹ̀ tó fi ọlọ́run lámà á má ṣẹ̀ tó fi ọlọ́run tóró fi ti ju rọ́kàrùn ọ̀fẹ́ sọ pé má kí fi hàn rẹ́rìn lórí lẹ́yìn nǹkan ọmọ ọmọ náà ni ẹ̀yin dẹ́ mẹ́ ṣàlàyé tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́ tí ẹ̀fọ́ ọ̀rọ̀ tẹ̀bínú bá gbẹ̀ ṣé yóò wọn ni yóò nítorí pé yọ padà hàn wípé ọ̀kan ó jù kàn lọ́nà. ókè táwa lè alẹ́ ti tètè ṣe nǹkan kan ní ìgbé gbàdá ti mọ̀ pé èso tutù ní ìsìn tó bá yóò sì sí òṣùwọ̀n gbígbẹ tá a fẹ́ fi gba pààrọ̀ yìí báyìí. why not láti sìn kájẹ́ kí tútù yẹn náà pọ̀ pọ̀ ju òṣùwọ̀n gbígbẹ lọ. Ah, rìbá nǹkan kan náà nù àbí òye wa torí pé ní ìsìn ibà ọ̀kan jẹ́ ọ̀kan jẹ́ one thousand five múdù sí ẹnu ọ̀kan jẹ́ one thousand àbá ẹni torí tó bá gbẹ tán yóò fi bára wọn kò ní bára wọn kò tù kàlọ́ náà. kí ni sẹ̀rí àwọn sọ fún wa ẹ gbọ́dọ̀ ta dẹ̀bínù tútù àfi pẹ̀lú tútù ẹ ti gbọ́dọ̀ ta dẹ̀bínù gbígbẹ àfi pẹ̀lú gbígbẹ alhamdulilayi wọ́n lè tó kí láǹfààní tó à ń bẹ̀ ah, àǹfààní tó à ń bẹ̀ pọ̀ because dẹ̀bínú ó pe oríṣiríṣi tó fi ọlọ́ọ̀nì kan lọ́mọ yẹn nọ́mbà tútù nǹkan oríṣiríṣi omi ń bẹ tó kí dẹ̀bínú tútù tó ń bá ń jẹ yóò dàbí ìgbà tó ń mú rèké dẹ̀bínú tútù tó ti gbẹtọ́jẹ́ fọ ọwọ́ àtúntẹ́ pé ìgbà tó ń wà lẹ́fọ̀ọ́rọ̀ yóò kú pa àwọ̀ rẹ̀ ó kú pa lóde tó bá ti wá fi ń gbó báyìí yóò di funfun tó bá wá jẹ ó sì bí rèké lòun nígbà tí àwọn ẹ̀fọ́ ọ̀rọ̀ dẹ̀bínú mi wà tẹ́kí láti ìgbà tó ń bá ti ń jẹ lóde rẹ̀ yẹ́lò inú rẹ̀ náà di yẹ́lò ní ọ̀fẹ́ jọ bọ́ bá wa jẹ tó fi jẹ tán ọ̀fẹ́ jẹ kóró rẹ̀ ma ò ní mú ma pé ah, ah, irúfẹ́ ẹran là ń jẹ ni àbí dẹ̀bí ni tó irú eléyìí tẹ̀mọ̀ pólísì rìsì ẹni tí irú eléyìí wù ẹni tí ro eléyìí wù wá ẹ lè ṣe léyìn tẹ̀sí gba pààrọ̀ ara wọn nígbà tí méjèèjì jọ wà ní tútù bẹ́ẹ̀ ni dẹ́bínú tó ti gbẹ à ó kórì ti gba ọpẹ́ gbẹ̀rún ẹ máa fi ètò ti gbẹ ẹ máa fi gba pààrọ̀ ara wọn torí táwọn máa ń sọ gbígbẹ gbígbẹ gbígbẹ tí ọwọ́ àtúndì tí wàá ń bì ni pé èyí tó gbẹ bíi wáálí torí dẹ́bínú tí wàá nù ń kọ́lọ́ tòtò bá sọ pé dẹ́bínú ti di dẹ́bínú ti gbẹ áhà láìláì lọ́wọ́ kódà o ò ní mà bẹ́ẹ̀ràn lọ́n jẹ ni lómi tó ti gbẹ táwọn sọ pé ó ti gbẹ fẹsẹ pé èso ti gbẹ dáhùn kó aláti lè ká mẹ́ta so èyí tó ti gbẹ tó ń sọ yun ó rí tó náà fresh yóò dàbí ẹran eléyìí jẹ bó ti jẹ mọ torí rẹ nítorí ká má bàa ṣubú sínú ìbá ànábi sọlọ wà lọsọ náà ti náà hàn án lẹ́yìn rí mọ tọ́ kò lè kò lè wáyé lọ́dọ̀ tó wa pẹ̀lú àwọn máńgò gbajú nǹkan kan kò lè wáyé o rọ́gbìn ìsìn tí wọ́n á kó máńgò tó ti pọ́n ọ́ kiri tí ò ti pọ́n ni tí wọ́n á pé kò lè tẹ̀lé àbí ọ̀ tẹ̀lé bá a ti sẹ́ máńgò tó ti pọ́n wá kiri tí ò ti pọ́n sẹ́ni tó lè tí ò ti pọ́n náà tà ní náà ní tà níbo ni wọ́n ti wá rí èkó ti pọ́n tí wọ́n á pé máńgò nǹkan kan tó láti ẹ̀ ọ́ láti ní ìsìn tó bá rí sẹ́nìkan tó ń fún àwọn ènìyàn tó ń fún àwọn ènìyàn tó rí bíi máńgò lọ́ọ̀kan á máńgò tẹ̀ ń pín wọn wà á sùpọ̀ sàláwà èyí sàtìkò máńgò àtìyàn máńgò tó bá ti bò mí wọn. ẹ̀ní ìsẹ̀nìkan á kó kaṣú wá kí kaṣú ètùgbẹ́ ilé ètùtù kí la fẹ́ kí la fẹ́ kò sí tàbẹ́ ilé ìjọba. Ibn Umar radiyallahu anhuma وننهى أن رسول الله صلى الله عليه وسلم نهى عن بيع الكارئ بالكارئ يعني الدين بالدين رواه إسحاق والبزار بإسناد ضعيف dɔk ẹgbẹ́ wa yi bó ti ṣe lẹ yẹn tonti gbọ́nà tó gbà á kọ̀kẹ́sẹ̀ ni ṣùgbọ́n fíkù jẹ mà. nítorí bá a ti sọ pé káràkátà nínú ẹ̀sìn Islam ó ní í ṣe pẹ̀lú nǹkan bí oríṣìí mẹ́rin. òun náà ní kọjá pé ọjà tó fẹ́ rà ní owó rẹ̀ ni oríṣìí àkọ́kọ́ rẹ̀ eléyìí lọ wọ́pọ̀ lọ́jà wa. o lè rọ́jà gbé lọ láì ṣe kí ni. láì sanwó má bàtẹ mi jẹ Ọlọ́run ní bàtẹ ẹ náà jẹ ẹ lè tún kálukú kọ sẹ́nu ṣọ́ọ̀bù rẹ. ẹlẹ́ẹ̀kejì oníkà kámẹ́tì ìgbọ̀jà eléyìí ni sẹ̀rí à ń pè ní ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ eléyìí tó máa ń sábà ń wáyé láàrin àwọn tó bá lówó àtàwọn àgbẹ̀ àgbẹ̀ olówó olówó tó lè fi ra arúgbìn tí ó gbìn experience lọ́kàn fún orí láì sówó ńkọ́ kí lè fẹ́ fi mú ẹni tí ń bẹ nu ọpọlọ jáde músẹ̀ ẹ̀yin sì lówó ẹ̀ mú kó gbìn ẹ sì ní ìdí tí àgbẹ̀ ó gbìn àbí òye wa ẹ ní ìdí tí àgbẹ̀ ó gbìn ẹ wá nídìí pé ìdájọ́ òfin yòókè ríra lọ́pọ̀ nǹkan yóò sì ẹ̀yìn sì lówó àgbẹ̀ tí ó gbìn nǹkan yẹn tí ó fi wà kò lówó ó sì ní ju owó tí ó fi ẹ̀yìn ọ̀hún akọ̀ fún pé mo fẹ́ ra àpò rẹ̀ sí ẹgbẹ̀rún gbogbo àpò kọ̀ọ̀kan yóò sì jẹ́ fifty kilograms lórí pé àkókò kan ráìsì ń máa rà ní three five three five èmi kálukú máa ń tán ta ráìsì ní tọ́ wọ́n wá rà ní three thousand five ráìsì sixteen thousand òní pé bàbá àkà èsì bàbá àkà ọ kọ́ wọ́wọ́ rẹ̀ lọ́wájú so wá rà ní three five three five lórí wípé tó bá di ní june àbí tó bá di jumadal ula yóò kóra ìsirẹ pọ a sì ti mọ̀ pé ní jumadal ula yẹn èrè oko ráìsì ó ti ṣègbè ní yóò ti jáde condition tó àgbẹ̀ wa gbowó yìí lọ́wọ́ owó one thousand baht three times times one thousand ó ti dá sí èlò lọ jẹun pure mathematician náà three point five million bàbá àgbẹ̀ gbowó àwọn ń kọlẹ̀ wọ́n ń dáko ìgbà tẹ́lẹ̀ òkú jáde wọ́n sì kó one thousand bags wa gẹ́gẹ́ bí àjọ nísìnyí tí èrè oko bá jáde ṣé one thousand bags yẹn lásán làwọn náà ò rí mi tọ́lọ̀ ń bá bá àlùbáríkà jù láíláí lè rí two thousand bags wọ́n jèrè àbí wọ́n jèrè àwọn tó máa dá wọn dára wọn pẹ̀lú àìní wọn ṣé wọn ò lè gbogbo wọn ní lè gbogbo ìyá ni wọ́n jẹ dẹ̀mí ó túmọ̀ sí pé lówó yìí ràn wọ́n lọ àwọn náà ṣe kí ni ọ̀ràn lówó lọ eléyìí náà pè ní bẹ́yìrú àti sẹlẹ̀ ká sanwó èrè oko lásán lẹ̀ àmọ́ lórí pé òṣùwọ̀n báyìí pàtó iná ní tí mo rà ìgbà báyìí lẹ́yìn kó fún mi kọjá gbà tó yẹ pé èrè oko yẹn ti máa jáde náà àsanwó lásán lẹ oríṣi kẹta òun náà ní ká gbọjà láwìn wọ́n ti kọjá lọ òsì ìsanwó sábà ń mẹ́wàá owó ńkọ́ ọmọ ọba dọ̀tún la àwọn ènìyàn ò sẹ́rí àtúnfàramọ́. bẹ́ẹ̀ sí fáìlì kọ̀ọ̀rán láfíríkà gbogbo ẹ̀tọ́ bá ráwọn akọọlẹ kọ̀ọ̀rán láfíríkà yìí nítorí pé àwọn aburú wọn dájú àbí òyọ àsìkò tí wọn gbọjà láwọn ìlọmọlúwàbí máa tọba ti gbà tán ó lè pe tọba fẹ́ẹ́ ti kó o ṣe tọba dàpọ ọdà èèyàn gan-an lọgba sìmẹ́ǹtì tirẹlà kan mẹ́wàá péré mọgbà òfin ẹdúpẹ́ fọlọ. <laughs> sẹ̀rí àgbà wọlé wàláàkín ọgbọ́dọ̀ sọ ara rẹ̀ o oríṣi kẹta ló ti dá tó yẹ pé kéèyàn pàṣẹ kọ́mọ táwọn bí àdúgbò kan bẹ̀ pàṣẹ mọ́ táwọn bàbá níta là níta nígbà tí yẹn bá ra búrẹ́dì láwọn tó ti jẹ́ ọ̀rọ̀ àkàrà láwọn ti jẹ́. ẹ wá ń béèrè owó ó ní ẹ lọ tọ́lẹ́tì áfíríkà yóò ti gbàgbé kó ti fi yàgbẹ́ ẹ gbọ́dọ̀ bá ẹ̀yin ọ̀sọ̀ pé búrẹ́dì tó kọ̀ bá gbẹ̀rù inú ẹ lọ́wọ́ àkàrà tó gbẹ̀rù jẹ ní bá gbẹ̀rù inú lọ́wọ́ àtàwọ̀ ẹ̀ torí àwọn áfíríkà ohun tó máa ń bà wọn lẹ́rù nìyẹn oríṣi kẹrin kò sówó kò sọ́jà iná lè sáde sí sọ torí ẹ̀ la sọ pé àdìsí yóò fẹsẹ̀ rìn ṣùgbọ́n fíkì ò ní nǹkan ti pẹ̀lú ẹ̀ àwìn káfíńra àwìn wọn ní bò ní oṣù wáyé kíkà sí pé mi lọ sọ́dọ̀ rẹ̀ lówó mo fẹ́ rajà lówó ìwọ náà fẹ́ tajà ò lọ́jà lẹ̀ ẹsẹ̀ ń tán gbà lérò ẹsẹ̀ ń gbà lérò ni pé irú oríṣi ẹlẹ́kẹta ta sọ mo ti rajà láwìn mọ́ra twenty mẹ́wàá láwìn ìgbà tásìkò àti sanwó wá tó tí wọ́n wá sìn mí lówó máa ní ìlówó ọ̀ wá bá ń dá twenty padà tá a ti lò kíní láti ìwọ tó wá ra láwọn wa sọ pé jẹ́ lọ́dọ̀ rẹ wọ́n ti ta fẹ́mi láwọn àsìkò àti bá ń kó àti ti pẹ́. ọwọ́ fẹ́ni tó ta fún ọ pé ń túnra lọ́dọ̀ rẹ̀ kò lówó ní náà ni o ó wá tún tuntun ọjà àwìn yẹn lọ́wọ́ but price ti ti wọn tún ti tẹ́lẹ̀ tútù ìlọsẹ ọkọ kan fún mi tẹ́lẹ̀ mo tún ra lọ́dọ̀ rẹ̀ two five wọn náà bá ní ọdà kò burú wọn bá ti tètè sọ̀rọ̀ pé ó ti di kíni ó ti di rìbá rìbá nàti yíyá látàrí pípẹ́ tọ́pẹ́ ìlẹ́gbọ̀n rí ẹ̀ ilé ìrànkò ní bẹ́ẹ̀ yìí ọ̀dẹ́yìn ní gbèsè káta gbèsè pẹ̀lú gbèsè níjọ náà ti ta gbèsè pẹ̀lú gbèsè sẹ́ni tọ́ta bá gbà sẹ́wọ̀n kó n fẹ́ ra gbèsè pẹ̀lú gbèsè ni níjọ tí wọ́n tọ́ta bá ti wá gbà ní transaction yẹn tẹ̀ torí pé wọ́n kọ́kọ́ ta gbèsè tẹ́lẹ̀ o tún wá tún gbèsè yẹn ta ní gbèsè oníwàá ń pè ní bẹ́ẹ̀ yìí ó ní lè dẹ́yìn bẹ́ẹ̀ náà ti rí ntọ́fà tí òfin tọ́ ni ntọ́fà tí òfin tọ́ òní wípé rìbá tún wọ̀ mí rìbá tún wọ̀ mí aburú kejì òní kí n ta àkàdà níta fi ràdà gbogbo abẹ kò sí náà kò sí jọmṣẹ wọn dúró ọjà tá a láta kò sí má débọ̀ oníkọ́lọ́ fún sẹ́ńtì wọn láwọn ti lò ókè. Okay èyí jẹ́ tà ní ìsìn kò sí owó tó náà ti rà kò sì ti bá lówó tẹ́lẹ̀ àtúntò rà kọ́lọ̀ sọ wa pẹ̀lú àwọn kọ́mọ́ ti di àwọn olùrajà láwọn ti wà tó o máa ń pa gbèsè ayé jẹ any business láyé ṣé máa ti ṣe pẹ̀lú gbèsè gbèsè gbèsè wọ́n padà lé ọ wọlé náà ó sì ti bà àwọn Yorùbá yìí jẹ́ yìí bí ìgbà tí wọ́n kọra wọn sí ọ ni eléyìí tó lówó yọ yẹ ká bá débi kan sọdẹ yọ wà ọ ọdọ mi máa ń jọ sí ni ọ eléyìí bá jọ gbé fún ìfọ àmì ọ lọba ni pé wọn sá kó bá mọ lórí pátọ máa wá ń sin wọn pé àà èèlò náà lówó náà wọn lówó tó bá ti ló nǹkan ojútì owó tó bá ní ojútì ok ńgbà tó ojútì wọn tó ojútì kówó jáde bọ́ọ̀sì lówó tí o sì ń kọ́ dòǹgárì ò lè gbà. gbogbo àwọn àṣà burúkú táwọn olè máa dáhùn òfin ọmọ wùlẹ̀ tájà wọn. ẹ jà nítorí kọ́ tàwọn ìfún ó péjú kẹ́ máa jà nítorí kọ́ ó péjú kẹ́ máa tà lẹ́yìn tó bá ti gbọ́jà rẹ lọ láwìn. torí èmi kíyèsí ẹjọ́ táwọn Yorùbá máa dá èèyàn alábòsí wọn máa sábà dùn tọrẹ ń tọgbọjà rẹ lọ tó ń ti jẹ owó rẹ tí wọn bá dájọ wà láyìn rẹ gbogbo wọn wà Ah, aláàjì ẹ ṣe sùúrù fún mi o ẹ ṣe wọn máa tàwọn àkàwé oríṣiríṣiríṣi ti jàmbá ẹ ṣe sùúrù fún gbàmí ìjọba dá èèyàn náà lọ èèyàn náà lọ jẹyàn lówó tó lòun ò ní tán ẹ̀gbọ́n wọn tún kan ní ma lápá lónà ọba wọn pé àgọ yẹ kí n sọ pé ní sàn ìlú ẹjọ́ kẹjọ dá máa dánù Yorùbá lẹ wọn sì fáwọn lólóyè bó wàhálà láì lórí lọ sí èkó wọ́n wá jàǹbá jẹ wọ́n sọ lókun wọ́n sọ lọ́wọ́ lẹ́yìn wọ́n sọ lẹ́sẹ̀ lẹ́yìn wọ́n ẹ ṣe sùúrù ni o ẹ ṣe sùúrù ni o tó eléyìí lọ́wọ́ máa pé à bí ìbá ṣe pé tí mo wò ìní sanwó ìní sanwó tó ok àwọn bàbá tiẹ̀ ti jà àwọn bàbá tiẹ̀ lówó rí jẹjẹ ẹsẹ bíi ti báwọn àní ìní san <laughs> eléyìí àtúmọ̀ sí pé má wulẹ̀ táwọn má wulẹ̀ táwọn láti kìlọ̀ wọ́n máa gbáwọn àmàlàbá. tó bá gba àwọn àmàlà lánàá yóò wá sanwó tàná lónìí àwọn ìyá alábàlà ló lè ròyìn wípé owó tàná nì tọkọkọ tó tàmí wá lónìí títí tí ó fi kú pẹ̀lú pété àmàlà lọ́rùn torí títọ́ tí ó kù kò ní sì sàn. nítorí rẹ̀ ó yẹ kí ọ ṣọ́ra fún àǹtáwọn kódà yóò ti ká àwùjọ owó tòrò púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ jàdẹ́rì táwọn èèyàn ń jáde gbogbo ará àdúgbò ti kù wàlá lórí àwọn lórí àwọn torí rẹ̀ òwe yíbo láàmú kò sáwìn lónìí padà wá lọ́la gbọ́ bá tó dé lọ́la pé àní kò sáwìn lónìí padà láti náà tí mo rí nu ara ah, àti wà lónìí báyìí kò sáwìn lónìí padà wá lọ́la no credit today come tomorrow wọ́n ti fojú yíbo náà rí màní àwọn náà ti gbà pé ilé àwọn ìwé tó máa ti tú pé ta kara bébé bàbá rẹ àtijọ́ wà ti pẹ́ bàbá mi lọ rà lọ́dọ̀ bàbá ilé ìtumọ̀ sí ẹ̀ gbọ́dọ̀ ta ọjà gbèsè ọjà púpọ̀ jù ìbá mọ̀ fẹ́ tà yín ó sì ní lẹ́nu ní kíkọ́ bá san alhamdulilayi bí ọba san kọ́ ọ̀dààmú tí ọba jẹ́ bẹ́ẹ̀ mọ́tàwọn nítorí pé àti ra nǹkan láwìn rọrùn wàhálà àti sanwó rẹ̀ téèyàn bá ní mánì ó sọ ó lè máa sọ pé dára kan dára àǹfààní rẹ̀ ok sẹ́mi mo ní kẹ́ ẹ má ra àǹfààní ẹ dá padà kò sí náà tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ mi ọlọ́run ṣàánú tẹ̀ ń tajà yọ ṣàánú àwa tá à ń rajà àbí òye wa so ní tí agbára wọ̀ bá kápá má dáwọ́ ni yorùbá gbà wọn títí lórí màálù àjọ yìí wọn gbà wọn lórí èlùbọ́ wọn gbà wọn lórí epo tó bá ti di jọkejì wọn ṣàjọyọ̀ tán àjàjà tọjú ọba tà ẹrí pé wọn jáde lé wọn tutù lẹ ìrọ àjọ wa sùn wọn lówó ń bọ̀ tó kó lẹ́yìn ti fẹ́ gbádùn gbèsè ayọ̀ tó bá pa àwọn ìyàwó ìyàwó ìyàwó náà ọlá ìkó pé kó díẹ̀ pọ́nyàn lé rárá ni pọ́nyàn lé rárá ni. ìmáàmù ń sọ kótó ẹnìkan tó parí kótó bá èmi pẹ̀lú ni torí ọjà àwùjọ ọ̀rọ̀ àmọ́ ti sọ ọtí pé mọ́ mọ́ wájú mà ẹ̀sọ́rí pé òun náà lẹ́nu kó wọ́n sanwó náà ti parí kótó tó ti sílẹ̀ kélé tó ọlọ́sìn ní ọkọ̀ kélé tó ọlọ́kadà lọ́kàn mọ́ àwọn nínú fẹ́kọ̀ọ́ ìsìlámù wọn lẹ́nìkan ti sọ wà tọ́ba wa rẹ́ni tí òun jẹ lówó kọ́ńtínẹ̀tì sọ wà ojú wọn ti ti mẹ́rin tó onígbèsè wa múra títí kí subhanallah alhamdulilayi ọlọ́mọ ẹgbẹ́ wọn ọ̀hún ọ̀hún ọ̀hún fẹsẹ̀ sígbà tó ń wọlé bàbá olówó sọ̀rọ̀ àti síkìrì tẹ̀ ọ́ náà sọ pé síkìrì tó bá wọ̀ nínú nínú nínú ọgbọ́n tí wọ́n lé yẹn lè lò nínú fífi tí ò sẹ́sẹ̀ ń bẹ̀ ṣáàlá oníkìtọ́ kọ́ káàbùkù ni ọ́ káàbùkù kọ́ ọmọ bàbá káàbùkù dípò kó para lẹ́ẹ̀mejì kó o ti náà fìlà ọkàn máa bà lọ ni ẹ̀mejì àkọ́kọ́ ó ti bẹ̀rẹ̀ ẹ̀mejì míì ó ti wá mọ́ sọ pé ó ti náà fìlà lẹ́yìn gbogbo ẹ̀ o tún bẹ̀rẹ̀ méje kẹta o tún bẹ̀rẹ̀ para méje kúmọ̀ bá gbòòn yọ ọ̀nà wọn ní bẹ́ẹ̀ náà ní káàbá sí maka o ti rí pẹ́ẹ́nì kan tó jẹ lówó ń bẹ mọ́tíláṣí báyìí o sì ti ń wọ ọ ti pẹ́ wọ́n ń pe nọ́mbà rẹ̀ ò ní pé wọ́n ń ṣe kíní kan tọba tó pe ká sọ ká ah, ẹ má bínú ẹ má bínú mo wà sílé ìjà ni ẹ eh, má bá ti dé sílé ìjà ìkùlé ń bẹ o ọlọ́run wa ti sílé ìjà wa já báyìí ó ṣe rí inú mọ́sálásí pé ẹ bàbá yóò ní jẹ lọ ọkàn máa yẹn náfìlà aráka méjì méjì kò tó ṣe kí ló kò tó ṣe àpò ọwọ́ pọ̀ bá kí ló ṣe yóò kú mú ọjọ́ nù lónìí kọ́ gbogbo ẹ̀ náà òṣìṣẹ́ tí wọ́n kúrò yóò ní padà wọ̀ ẹ̀ tó kéèyàn ọmọ wulẹ̀ kéèyàn ọmọ wulẹ̀ jẹ kéèyàn ọmọ wulẹ̀ jẹ torí ẹ̀ eléyìí jẹ́ ìgbà fẹ́ tó lónìí àwọn àdéhùn wọn dá lórí pé gbogbo ńdọ́lọ́mbà ti ṣe lé wọ́kàtí náà rìbá haram ẹ rí i pé àwọn nǹkan mìíràn wà tí wọ́n hàn wípé rìbá ni láti pilẹ̀ wọ́n tó fi tó padà rìsọ́ọ̀tì òun náà ní rìbá anájú sọ̀rọ̀ bá àti nàìjú dínà gbogbo eléyìí jẹ́rìí sí lódodo pé lódodo kò sí nǹkan kan tí ó sì wá pé ọ̀gá wa sọ̀rọ̀ bá àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ ayé rẹ̀ kò sí nǹkan kan tí ò ní yìí. àti lọ́la lọ́kìyà àkọ́jọ́ pa ànábì sallallahu alaihi wasallam ó ti kìlọ̀ rẹ̀ fún wa kọ́lọ̀njẹ́ àmà gbọ́rọ̀ kọ́lọ̀njẹ́ àmà tẹ̀lé lánàá rẹ̀ kọ́lọ̀n ló ti wá lọ́kàn nínú olórí rẹ̀ subhanahu allah wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk